بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد والسلام عليكم ورحمة الله وبركاته mo kí wa ní kíkí ti تعليم تي في wa ìrọ̀lẹ́ òní tí í ṣe ìrọ̀lẹ́ Tuesday déètì òní ni fifteen oṣù kẹfà jùmọ́dà sáni ọdún fourteen forty three. ní ìjókòó wa ìjókòó wa nírọ̀lẹ́ òní ìjókòó ìbéèrè àti ìdáhùn ni. oníbéèrè béèrè béèrè pé kí ni ẹ̀rí fún sallallahu alayhi wa sallam èyí tí a máa ń wí nígbàkígbà tí wọ́n bá dárúkọ ànábì Muhammad ta sọ pé sallallahu alayhi wa ó ní kí ni ẹ̀rí rẹ̀. ìdáhùn sí ìbéèrè náà ní àkọ́kọ́ náà gbólóhùn sọlọlọhù àléyìí wàsálàm bí a ṣe wí yẹn ọ̀nà mẹ́ta ni a lè gbà wí tó sì jẹ́ gbólóhùn kan náà ìyẹn ni pé sọlọlọhù àléyìí wàsálàm. a lè wí ní ọ̀nà mẹ́ta oríṣi ọ̀nà mẹ́ta la lè gbà wí tó sì jẹ́ pé ìtumọ̀ kan náà ni mẹ́tẹ̀ẹ̀ta ní tí a bá fi sọ́lọ̀lọ́wù àléyìí wàsálàm tí a ti ṣe àkọ́kọ́ ìkejì yóò máa jẹ́ alayhi salatu wassalam alayhi as-salatu wassalam ìkẹta yóò máa jẹ́ allahumma salli ala muhammadin wasallim allahumma salli ala muhammadin wasallim ìkọ̀ọ̀kan àwọn gbólóhùn wọ̀nyẹn ìtumọ̀ kan náà ni gbogbo ẹ̀ ní yálà mo sọ pé sallallahu alayhi wa sallam tàbí mo sọ pé alayhi as-salatu tàbí mo sọ pé allahumma salli ala muhammadin wa ohun tí wọ́n ń pè ní paraphrase ohun tí wọ́n ń pè ní paraphrase òun nìyẹn ìyẹn ni pé sísọ ọ̀rọ̀ kan ní oríṣìí ọ̀nà méjì tàbí jù bẹ́ẹ̀ lọ. sallallahu alayhi wa sallam àti alayhi as-salatu wa salam àti allahumma salli ala muhammadin wa sallim ìkọ̀ọ̀kan àwọn gbólóhùn yẹn ìtumọ̀ wọn ìtumọ̀ kan náà ni. tí a bá fẹ́ túmọ̀ rẹ̀ sí inú èdè Yorùbá àpèjúwe irú eléyìí òun ni bí ká sọ pé nínú èdè Yorùbá òun ni bí kí a sọ pé fi nǹkan jókòó fàpótí jókòó jókòó lé àpótí fi àpótí jókòó jókòó lé àpótí ẹ rí i pé kò sí yàtọ̀ láàrin jókòó lé àpótí àti fi àpótí jókòó kò sí yàtọ̀ kankan nínú ìtumọ̀ méjèèjì tọ̀. oníbèrè wa ń béèrè pé kí ni ẹ̀rí sísọ bẹ́ẹ̀ kí ni ẹ̀rí fún sísọ bẹ́ẹ̀ ẹ̀rí fún sísọ bẹ́ẹ̀ òun náà ni suratul ahzab quran thirty three ayah fifty six ní ibi tí Allah ti sọ pé inna Allaha wa malaikatahu yusalluna ala nabiyyi yá ayú alẹ́dínà àmánù sọ́lù àléyìí wàsálìmú tẹ̀sílìmán. Aya yìí, abala ibi tí Allah ti sọ pé sọ́lù àléyìí, sọ́lù àléyìí, wàsálìmú tẹ̀sílìmán, sọ́lù àléyìí wàsálìmù tẹ̀sílìmà gbólóhùn yẹn tí aláwo ti pa láṣẹ pé ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ ṣe àsọ̀láàtù àti àsàlámù fún un ẹ ṣe àsọ̀láàtù àti àsàlámù fún un fún ànábì látara gbólóhùn sọ̀lú àléhì wẹ̀sẹ́lìmú tẹ̀sílímà ibẹ̀ ni wọ́n ti ṣẹ̀dá sọ́lọ̀lọ́hù àléhì wẹ̀sẹ́lẹ̀m tàbí àléhì asọ̀láàtù wẹ̀sẹ̀lẹ̀m tàbí alọ́hùmà sọ́lì àléhì wẹ̀sẹ̀lẹ̀m. صلي على محمد وسلم okay eh aláwo paláṣẹ pé ẹ ṣe àsàlátù àti àsàlámù fún ànábì gbólóhùn àṣẹ yẹn àwa kọ̀ǹstrọ́kìtì nǹkan tọ́lọ ni a ṣe ṣẹ̀dá ẹ̀ jáde nínú rẹ̀ sọ̀lú àléhì wẹ̀sẹ́lìmù tẹ̀sílímán látara gbólóhùn yẹn ibẹ̀ láti wá kọ̀nstrọ́kì sọ́lọ̀lọ́hù àléhì wẹ̀sẹ̀lẹ̀ tàbí àléhì asọ̀látù wẹ̀sẹ̀lẹ̀ tàbí alọ́hùmà sọ́lì alá muhammadin wẹ̀sẹ̀lìm ẹ̀rí ẹ̀ nìyẹn fún ẹni tó bá ń béèrè ẹ̀rí rẹ̀ ohun tó wá kùwákù ni pé ǹjọ́ lẹ́tọ̀ọ́ ká ṣe irú ìṣẹ̀dá ọ̀rọ̀ báyẹn látinú alukur'an ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ láti ṣe irú ìṣẹ̀dá ọ̀rọ̀ báyẹn láti ara ayalukur'an tàbí ká sọ pé ǹjẹ́ ṣíṣe ìṣẹ̀dá ọ̀rọ̀ báyẹn ǹjọ́ wà níbàámu sí súnà ànábì gan ṣó wà níbàámu sí súnà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìdáhùn ni pé bẹ́ẹ̀ ni ó wà níbàámu sí ìṣesí ànábì súnà ànábì. nínú ẹ̀rí tá a fi mọ̀ wípé a lè yọ sallallahu alayhi wa sallam jáde tàbí alayhi salatu wa salam tàbí allahumma salli ala muhammadi wa sallim tí gbogbo ẹ̀ ń túmọ̀ sí nǹkan kan náà pé a lè yọ jáde báyẹn láti ara àyà sọ̀lú àléhì wàsálìmù tẹ̀sílímán. ànábì náà máa ṣe bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam àpèjúwe tàbí àpẹẹrẹ ibi tí ànábì náà tọ́lọ́hún ti pa á láṣẹ pé kó wí gbólóhùn kan tó sì dìrá ìfò ẹ̀ jáde tààrà látara gbólóhùn yẹn àpèjúwe ibẹ̀ àpèjúwe irú rẹ̀ alákọ̀ọ́kọ́ òun ni hadithi nkuba ọmọ amir àdìsù ọkùbà ọmọ amir radiyallahu anhu tó gbà wá tó sọ pé nígbà tí Allah subhanahu wa ta'ala tó sọ áyà yìí kalẹ̀ pé fasabbih bismi rabbika al-azim fasabbih bismi rabbika al ànábì sọ wípé ìjì àlúhà fi rùkú ìkún ẹ fi gbólóhùn yẹn sínú rùkú yín ẹ fi gbólóhùn yẹn sínú rùkú yín yẹn ni pé tẹ́ bá ti rùkú àṣẹ tí aláwo pa yín pé fasabbih bísmi rabbika al-azim ẹ wá máa wí gbólóhùn yẹn àṣẹ yẹn ẹ mú lò lórí rùkú yín ìyẹn ló bí ká máa sọ pé subuhana rabbiya al-azim subuhana rabbiya subhana rabbi al-azim subhana rabbi al-azim wọ́n fa gbólóhùn yẹn jáde láti inú fasabbih bismi rabbika al-azim bákan náà nígbà tí Allah tún sọ sabbih isma rabbika al-a'la sabbih isma rabbika al-a'la nígbà tí Allah sọ. So, aya yẹn kalẹ̀ tàbí súrà yẹn kalẹ̀ Suratul A'la anẹ́bìtú sọ pé ìjàlúha fi sùjúdìkùn ìjàlúha fi sùjúdìkùn ẹ fi sínú sùjúdù yín ìyẹn ni pé àṣẹ tí aláwọ̀ pa yín bẹ̀ yẹn ni pé sabbih sabbih isma rabbika ala ẹ wá máa wí ní orí sùjúdù yín ìyẹn ló wá bí bí wọ́n ṣe fa subhana rabbi al-a'la subhana rabbi al-a'la jáde látara sẹ́bì isma rabbika al-a'la. Abu Dawud Ahmad àti Ibn Majah ló gba hadithi yìí wá. ẹ̀rí míì pé a lè ṣẹ̀dá àṣẹ gbólóhùn tí Allah bá ní ká ṣe a lè ṣẹ̀dá ẹ̀ a lè dìráìfù ẹ̀ látara àyà náà ẹ̀rí míì túnrè látọ̀dọ̀ ìyá wa Aisha láti ọ̀dọ̀ ìyá wa Aisha radiyallahu anha nínú hadithi Bukhari àti hadithi muslim hadithi bukhari àti hadithi muslim níbẹ̀ ni hadisi yìí ó tún wà nínú abu daud anasai àti ibnu maja àti ahmad wípé láti ọ̀dọ̀ yáwa aisha rọ̀díyà allahu aniya ó ní kana rasulullahi sallallahu alayhi wa sallam yakulu fi ruku'ihi wa sujudihi subhanaka allahumma rabbana wa bihamdika allahumma ikfirili yataawwal alquran yataawwal alquran ó ní ìyàwó aisha radiyallahu anha ó ní ànábì máa ń wí gbólóhùn kan nígbà tó bá wà ní rúkú àti ní ìforíkanlẹ̀ rẹ̀ wípé subuhanaka rọba na wa bihamdika allahumma ikfirili ó ní ntànẹ́bí ń sọ yẹn yàtà awwal awu ó ń tẹ̀lé àṣẹ tọ́lọ̀ ń pa á nínú súrátù nasru níbi tí Allah ti sọ pé fasabbih bihamdi rabbika wastaghfirhu innahu kana ghaffara fasabbih bihamdi rabbika wastaghfirhu innahu kana tawwaba innahu kana tawwaba ok ẹ rí i pé Allah sọ pé fasabbih bihamdi rabbika ṣe àfọ̀mọ́ pẹ̀lú ẹ̀yìn fún olúwa ẹlẹ́dà rẹ̀ ànábì dìráìfù gbólóhùn subhanaka lahumma rabbana wa bihamdika látara àṣẹ yẹn pé fasabbih bihamdi rabbika wastaghfirhu wastaghfirhu kó o sì tọrọ àforíjìn lọ́dọ̀ rẹ̀ ànábì bá dìráìfù allahumma ikfirili allahumma ikfirili látara gbólóhùn wastexfere wastexfere látara rẹ̀ lànàbì ti construct allahumma ikfirili therefore fasabbih bihamdi rabbika wastexfere ibẹ̀ ni ànábì ti derive ló ti gbé gbólóyìn yìí jáde subhanaka allahumma rabbana wa bihamdik allahumma ikfirili. pẹ̀lú àwọn ẹ̀rí yìí ó ti hàn sí wa wípé sallallahu alayhi wa wọ́n dìrá ẹ̀fọ́ ẹ̀ látara sallu alayhi wa Eh, sọ̀lú àléyí wàsálìmú tẹ̀sílìmán ibẹ̀ ni wọ́n ti yọ sallallahu alayhi wa sallam sọ̀lú àléyí wàsálìmú tẹ̀sílìmá ibẹ̀ náà ni wọ́n ti yọ àléyí sọ̀látù wàsálàm sọ̀lú àléyí wàsálìmú tẹ̀sílìmá ibẹ̀ náà ni wọ́n ti yọ Allahumma sọ̀lì alá Muhammadin wàsálìmú bó tilẹ̀ jẹ́ pé ìtumọ̀ ìtumọ̀ ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yẹn ìtumọ̀ kan ò ní kò sí yàtọ̀ nínú wọn. lẹ́yìn náà so ìyẹn ló bí tó dá sí pé támá ti dákọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam á sọ tàbí ká sọ pé alayhi salatu wa salam tàbí ká sọ pé Allahumma salli ala Muhammadin wa sallim ní ti àwọn ànábì yòókù ní ti àwọn ànábì yòókù ohun tá a máa wí ni aleyhi salam adam a ní aleyhi salam tabadakọ nuh a sọ pé aleyhi salam ibrahim a ní aleyhi salam ìdí ni pé inú suratu sọfàt inú suratu sọfàt tá lọ wo aya seventy nine àárí salamun ala nuhin fil alamin salamun ala nuhin fil alamin la fi ń tọrọ ẹ̀ fún òun náà pé tẹ́ bá dákọ rẹ̀ á ní alayhi salam nínú súrọ́tù sọ̀fàtì kan náà aya 109 Allah ní salamun ala ibrahim salamun ala ibrahim ló fi pé tá a bá dákọ ànábì ibrahim á sọ pé alayhi bákan náà aya one twenty Allah sọ pé salamun ala wa Harun salamun ala Musa wa Harun ló fi jẹ́ pé tá a bá dárúkọ ọ̀kan nínú àwọn méjèèjì a sọ pé aleyhi salam tí a bá sì dárúkọ àwọn méjèèjì a ní aleyhi salam ok nínú eh, súra àsọ̀fàtì yìí kan náà aya one thirty aláwo ní salamun alá ìlíyàsín ló fi jẹ́ pé ta bá dákọ ìlíyàs a sọ pé àléhí asàlám àléhí sàlám ní àkótán gbogbo àwọn òjìṣẹ́ ọlọ́run aláwo wa sọ pé ìyẹn ní àyà one eighty one ó ní wasalamun alálẹ̀ mùrùsẹ̀lìm wasalamun alálẹ̀ mùrùsẹ̀lìm díàfọ̀ tá a bá ti dákọ àwọn ànábì ọlọ́run èyíkéyìí nínú wọn á sọ pé alẹ́ ìsàlám àmọ́ nígbà tó ó dé orí ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam Allah pa kẹ́límà asọ́láàt àti kẹ́límà asàlám méjèèjì ló papọ̀ fún ànábìwá Muhammad nínú àyà 56 ti suratul Ahzab yẹn wípé sọ̀lú àléyìí sọ̀lú sọ̀d àti lam sọ̀lú àléyìí ìyẹn ni sọ̀láàt wọ́sálìmù tẹ̀sílìmà ìyẹn ni sàlám tó fi já sí pé méjèèjì la máa ń kó papọ̀ fún ànábìwa Muhammad tá a sọ pé àléyìí sọ̀láàtù wọ̀sálàm tàbí sọ́lọ̀lọ́hu àléyìí wọ̀sálàm tàbí alọ́hùnmá sọ́lì ala muhammadin wasallim tọ́ ní ìsìn ó ti wá hàn sí wa wípé sallallahu alayhi wasallam alayhi salatu wasallam alayhi salatu wasallam sallallahu alayhi wasallam ení alayhi salatu wasallam èjì allahumma salli ala muhammadin wasallim ó ti wá yí wa wípé ìkọ̀ọ̀kan àwọn gbólóhùn yẹn ó jẹ́ gbólóhùn tí wọ́n fà jáde láti inú àyà alukur'an a sì ti mú ẹ̀rí ṣíṣe bẹ́ẹ̀ wá níbi tí súrọ́tù nasir àti súrọ́tù lè àálá therefore tí olùkírun tí ọba kírun tó jókòó àtàáyà ìkẹyìn lórí ìrun rẹ̀ bí ojú bá ń kan fún dìkan tàbó mìíràn tó bá ti sọ pé aláwùmọ̀ sọ́lé alá Muhammad wasalim tàbí alayhi salatu wasalam tàbí sallallahu alayhi àwọn àfáà gbà pé ó ti ṣe ohun tó tọ́ ó ti ṣe ohun tó tó láti fi tọrọ ìkẹ́ àti ọlà fún anẹ́jùwà Muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n wọ́n sọ pé èyí tí ó lọ́lá jùlọ fún olùkírun òun ni pé ní ààyè yẹn kó ka gbólóhùn asọ̀látù al-ibrahimiyya kọ́ka gbólóhùn asọ̀látù al-ibrahimiyya eléyìí tí a mọ̀ sí allahumma sọ́lì ala muhammadin wa ala ali muhammadin kama sọ̀láìta ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid allahumma بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد àsàlátù tí mo kà yìí àwọn àdìsí tó gbà wá pọ̀ rẹpẹtẹ tó dá sí wípé a lè máa rí ìyàtọ̀ díẹ̀díẹ̀ láàrin ọ̀kan sí ìkejì òmíràn ó fi wàzùrìyàtì yìí wà àzìwájì yìí ó fi kún òmíràn kò mú gbólóhùn fìlẹ̀ alamin kò fi kún omi fi kún èyíkéyìí tá a bá fẹ́ kà nínú gbogbo ẹ̀gbà wá yẹn gbogbo ẹ̀ náà ni ó ní àlàáfíà látọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam ìyẹn sì ni à ń pè ní as-salatu al-ibrahimiyya èyí tó lọ́lá jù lọ ni kí á kà yẹn lórí àtáyà ìgbẹ̀yìn wa àmọ́ tí ìkánjú bá wáyé fún ìdí kan tàbí òmíràn tá a bá sọ pé Allahumma salli ala Muhammadin wasallim àwọn onímẹ̀sìn àwọn àfọ onífíkìw wọ́n gbà pé ọ̀wé ìta aṣọ yẹn ó ti tó wa ká fi sálámà.